ìgbà ẹbẹ̀rẹ̀ foundation lé mo mọ̀ gbà ìgbò dé linted mo mọ̀ ìgbà ẹ ṣe dẹ́kìnì mo mọ̀ bí iṣẹ́ máa gbé kúrò bí iṣẹ́ máa dàwó ìtàn lóde kẹfọ́ mu mo ní mo tọ́jú orílẹ̀ yìí. ẹ gbádùn ṣé wàá ó kẹjà ẹ ṣí ẹ kó máa ná wọṣọ. ẹ jẹ̀bi tẹ́ ẹ wọṣọ ìhòòhò lẹ́ẹ̀bá ṣàwọn ṣe ṣègùn alágbára bíi yàrá o ọ̀wọ́ṣọ́ tó wọ̀ kan ọwọ́ ṣọ́ọ̀tún ọ̀kan ikú ni kì í ṣàrùn ọlọ́mọ ò kìlọ̀ fọ́mọ ẹ̀ kó má ta fẹ́lẹ́fẹ́lẹ́ ọwọ́ ṣọ́ gbogbo ara kìkì agbára onígbàkọ́ nígbà fi kẹ́ ẹ má tọ́ sinimá ìlé lálejò ó gbóná ọwọ́ ṣọ́ làkọ́lé rẹ̀ beat music and films tó gbé jáde eléyìí kọjá àfẹnuròyìn àwòtúnwò ní iṣẹ́ ńlá ni. ọwọ́ sọwọ́ bàǹtẹ́ dìgbànú inú bíbí ń ràn níṣẹ́ ẹ̀dọ̀ fífún ọ̀bẹ ọlọ́wọ́ ẹ̀. ìrọ̀rọ̀ tó wà lẹ́ni kí n máa tẹ́kẹ̀ yìí sí i ó fẹ́ borúkọ wa jẹ́ ni ẹ̀ pẹ̀lú orúkọ bẹ́ẹ̀ yẹn náà ọkọ mi kó má gbọ́ ọkọ mi lọ sẹ́wọ̀n. ẹ tó ń pé òdàkẹ́ olóńgbàgbọ̀ ya ṣáà ti kó omi ibi táwa ṣe ni. ó lẹ́wà ń bí fún. Ah, wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọ̀dẹ̀ fún company ẹ̀yin ò mọ̀ pé ẹ̀ta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko tó tà. adé afúnwí adẹ́tù abiwa pẹ̀lẹ́ etí sẹsẹrẹ mú wọn wọgbó ọ̀rọ̀ gbọ̀ndú ọ̀sán wọn àwọ̀ síjú ẹni búburú wọgbó ìwà rẹ̀ tọ́ lẹ́yìn. wọ́n sọ ọdún ẹ̀ mọ́ ẹ jẹ́ àwọlẹ̀ ní ọ̀gbẹ̀rì ṣé babaláwo tó dáa lòun ni sọ́sẹ̀ nǹkan tó dáa ni. ọ̀wọ́sọ tó gbóná bí ẹlẹ́gùn ṣàpànà ṣàpànà ògbóná ẹlẹ́gùn ẹ̀rọ̀gbóná sakiti sakata sakata sakiti ikú bàbá òun kẹrẹgbẹ bàbá àdó àtúndò kò tó ń bọ̀nà kankan ọ̀wọ́sọ gangan la sọ̀rọ̀ o kò kànàkànà tó ń já tó ń tó wẹ́rù bàbá ọ̀jẹ̀jẹ̀ ẹni kò dálójú de rẹ tí ọ̀dàmọ̀ ló fara kásá kẹ̀kẹ́ ló ń gùn káàkiri ẹni bẹ́ẹ̀ wọ ga o ẹni fojú di ọ̀wọ́sọ fojú di kú dojúmọ́ lọ́lẹ́kọ̀ọ́ máa ń polówó ikú tantan nílé rẹ̀ sinimá ti tún ọ̀wọ́sọ Africa blockbuster written and produced by Idowu Adenekan the producer of Iná lójú ẹkùn àtẹlẹ ìta àpàkọlé ẹ ní Ajalaru ambassador Ọdúnladé Adékọlá ló direct eléyìí edited by Rasheed Olabode Ọ̀túnba starring Ọdúnladé Adékọlá Kọ́lá Owóyẹmí Aruba. Idowu Adenekan Fatai Odu Alálùdé Ọlásùnkànmí Àkàndé Olóhùn Iyọ̀ Bọ́lájí Amúsàn Mr Latin Ọláyà Igwe Mr Paragon Mọ̀súrù Ìjàyẹ̀gbẹ̀mí Ṣẹ́gun Ògúngbè Ìyá Dábírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ọ̀wọ́ sọ subtitled in English ó ti jáde báyìí marketed and distributed by Big Music and Films sinimá titun ọ̀wọ́ sọ ó gbóná rìtìrìtì ó da jìnnìjìnnì bó lẹ yàtọ̀ gúrábì ọkọ̀ bíi náà náà.